Málù kọ́mẹ́dì ìtàn wíìrè sinimá titun. Ẹ̀bùn wìtìwìtì ó ti jáde o. Ọdún ńláde ni dráìvà Sanyẹ̀rì ni kọ̀ńdọ́tọ̀ àṣẹ̀málù ẹnìlú Sanyẹ̀rì yóò fẹ́ bọ́ síra. Ìyá mi ò tòrò ìgbà apanimọ́ àná lọ́sìkò wọ gàlàǹtà. Ẹgbẹ́ bàbá ìbàjẹ́ sórí mi rí ni àbí kí ló dé? Ó ti ń wò ní ìyá ìfẹ́ ah! Èmi gbọ́sẹ̀ mo gbọ́sẹ̀ mo kì í ṣe gómẹ̀gì ló wà níwájú ẹ̀ tó tó mú i. ẹ ẹ ní gómẹ̀gì náà ló ń bẹ níwájú tiẹ̀ náà. orí ẹ ò ọ̀gá lèmi aláṣẹ ni wọ. ẹni ọba ní sọlá ní dúró lẹ. tí bá bẹ́ẹ̀ fún mi kò lẹ́lẹ́gbẹ́. ọlọ́dẹ adé kọ́lá náà fún dẹ́fà àtọmọsẹ rẹ sẹyẹ ní kọ́ ah, tọdún. ayé mi gọ lórí pé mo ní kò fọmọ tó kí ni àwọn ènìyàn fẹ́ yí bẹ́ẹ̀ lù ọgbọ̀n pa ọgbọ̀n jẹ alágbèsè jẹjọ ló ń lọ jàmbá ta ọ̀gá sójà tó lu sẹ́yàrì ti rọ́gọ́ kọ́mọ pé malu bẹ́lẹ̀ ara sẹ́yàrì tẹ́lẹ̀ ọwọ́ sójà ti wọ́ ẹni sẹ́yàrì bàbá tú sílẹ̀ nínú wàhálà mílíọ̀n mílíọ̀n owó ńlá ni ó san. ifá ní wọn gba three million naira ṣé èwo ni à ń bẹ̀ ṣé ọ̀pọ̀ ni káwí ni àbókéré. pèmí ní sí Sàrùmí tàbí kò pèmí ní ọ̀nàrẹ́bù Sàrùmí àbí kó o lo aláàjì sàrùmí. màá dẹ pè é ní kankan nù mẹ́tẹ̀ẹ̀ta ìwà dẹ̀ dà mí lóhùn. kí ló dé. tó bá dá mi lórí ẹ̀ ti bàjẹ́. kò ṣe kọ́ńdọ́mọ́ ó ti bùgà another fantastic comedy extravagance alẹ́lẹ́yìn. malu a movie produced by babatunde akinyo adébáyọ̀ tìjàní ló direct ẹ̀ ló package ẹ̀. ọmọ èjì tèmi ni ẹsẹ̀ two hundred ni wọ́n two hundred yàtọ̀. Ah, ah. dọ̀tún náà lọ́wọ́ tó one thousand tó fi ń dùn mí lérè mọ́ ọmọ èjì ẹ̀.